is that? Òtọ́ ni ọlọ́pàá ni mí, ọmọ mi kì í ṣe ọlọ́pàá lásán. Kí ni gbogbo bullshit tó bá mi dánwò yẹn? Ó bá obìnrin jáde fún oṣù mẹ́fà, ó ò ṣí látọ̀ wò ó bẹ̀rẹ̀ ibi tó ń tọ̀ sí ìwọ ọmọkùnrin yìí tọ́jú ibi You can't tell me how to live my life, woman. Odidi oṣù mẹ́fà. Ó yẹ kí Kéjì máa sọ fún mi nípò rẹ̀ lásán lèmi àdó. Ìkànnì ẹ̀ ò ṣèyàn am not inviting you to my house. Kí ló wá ṣe nílé mi? Kí ló ṣe tó ṣe bẹ́ẹ̀ yẹn? Ṣájá gẹ̀jẹ̀ ni. Mo ní kó sọ nǹkan tó mọ̀ nípa ikú ọ̀gá ẹ̀ fún mi. Mi ò mọ̀ kankan pa rẹ̀. Kéde máa wo ọmọ yìí o, kì í búyàn, kì í sọ̀rọ̀ sí èèyàn. Jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ló máa ń dá jẹ́jẹ́ ló máa ń dá. Òkè ah! ni. Ah! Òkú wọ́n ọ̀sán ahó yaya ọmọ burúkú torí bọ̀. èmi mọ̀ pé nǹkan kan ṣe wà nínú ẹ̀ tó fẹ́ sọ tó ti sọ jáde. ìgbò tó dá sí mi ní ọkàn ṣòro pé bẹ́ẹ̀ náà ló ṣe máa sáré jìnnà ni. ẹni tí mo mọ̀ tó ní close relationship pẹ̀lú bọ̀dà kejì òun náà ni Sandra tó bá ọkọ ẹ̀ ní compound wa yẹn. no no no no no no no so so so. I appreciate you so much. tọ́málẹ̀ mi ni mo pa kejì èmi ni mo pa èmi gangan ni mo pa kejì.